Ọlọ́run má jẹ. Ọlọ́run má jẹ. Ọlọ́run má jẹ. Ọlọ́run má jẹ means God forbid. Ọlọ́run má jẹ means God forbid. Ọlọ́run má jẹ, mi ò ní rí búburú ọlọ́run má jẹ́ mi ò ní rí búburú